ṣeré ni mí iṣẹ́ eré ni mo yàn láàyò ẹ̀yin èèyàn ẹ wa lárugẹ àwa òṣèré níyọ̀ ayé àtàwa tẹ̀yìn iyọ̀ ayé wa kò ní dòbù àtàwa tẹ̀yìn iyọ̀ ayé wa kò ní dòbù. ó ètò òṣèré ni mí ti bẹ́lú lẹ́bi ọ̀wàrà òjò atọ́kùn ètò ó yá gbéra ńlẹ̀ òwò dìde àsìkò ti tó o ó dilé òṣogbòrò kí ọmọ sálà nílé ẹlẹ́yẹlé àárọ̀ o olóde ẹ̀gà ṣùṣù ọmọ pé èsúrú ni wọ́n jẹ̀sùn lóṣogbo àkàrà ni wọ́n jẹ̀sùn níjẹ̀ṣà èsúrú bàǹbàṣà ni wọ́n jẹ̀sùn lóró òkì lọ́jọ́ tí mo bá wá kí wọ́n sílé òṣogbòrò kí ó ọmọ sálà n bá ń lọlé àwọn bàbá tẹ ìyẹn gbogbo ẹ ló mi ọmọ àrè ọ̀pátá àrèpẹ̀tà wọn gbà á ọjọ́ àrè mi bá pẹ̀tà kẹ́hìnmọ́ ṣe gbà á lọ́ọ̀mí lẹ́sọ̀gbòrò kí ọmọ àṣálà ti jẹ́ ládé sólù. ẹ̀yin èèyàn wa ẹ̀yin fans wa ẹ̀yin lovers wa ìlú Òṣogbo la wà yìí o ní ilé bàbá wa ọ̀kan lára àwọn àgbà ọ̀jẹ̀ ògbóǹtarìgì òṣèré orí ìtàgé ẹni tí gbogbo wa mọ̀ sí alhaji abdulkareem adépọ̀jù bàbá wáńdé ẹ máa bá wa kà lọ. ẹ dáàdi wa ǹjẹ́ àwọn olólùfẹ́ yín nílé àwọn èèyàn yín wọ́n lè mọ bí ẹ ti ṣe kékeré yín. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo kí gbogbo àwọn olólùfẹ́ wa lákọ̀ọ́kọ́ náà ọmọdé àti àgbà lọ́kùnrin àti lóbìnrin ìbéèrè tẹ béèrè màá dá yín lóhùn ìbéèrè tó dáa ni wípé báwo la ti ṣe ṣe kékeré wa kékeré wa àkọ́kọ́ bẹ̀rẹ̀ iléèwé a lọ sí primary school a lọ sí modern school a kó ń bẹ́ẹ̀ but ilé ìkéwù ni wọ́n bí wá sí láti máa lọ rè kọ́ ìkéwù nígbà tó yá ní skul ni wọ́n ti máa ń kọ́ wa léré bàbá wa Oyin Adéjọbí wọ́n máa ń kọ́ wa ní eré orí ìtàgé wọ́n wá ṣe fún àwọn ìjọ ansarudin àwa lọ lé bàbá wa àgbẹjọ bí àlọrẹ kọ eré yẹn bàbá kan tán tó bá wọn wá ìfàtà àwọn èèyàn ń fowó wọlé owó tí wọn ń pa ń bẹ ni wọn fi ń sanwó àwọn màálí mọ̀ngbà yẹn tí wọn kọ alárabíkì torí ìjọba ò tí ì gba àwọn arábíkì wọlé bá a ṣe ṣe kẹ̀kẹ́ tí eré fi wá sínú àwa lọ́dọ̀ bàbá wọn yẹn àdéjọ́ bíi ibẹ̀ la ti bẹ̀ sí kọ́ eré a sì lò twenty five years níbẹ̀ yẹn òjò bá náà lọ. ìyá ẹ ṣeun bàbá wa ẹ ṣé ẹ lè sọ fún àwọn èèyàn yín nígbà wo pàtó lè darapọ̀ mọ́ eré orí ìtàgé. ẹ jèrè nǹkan méjì mò ń ṣe papọ̀ nídìílé wa iṣẹ́ méjì ni a máa ń ṣe a máa ń kéwú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kéwú lọ́mọ kéékèèké wọ́n lọ sí e, Saudi Arabia láti lọ rọ láti lọ rè kọ́ kí ó sì ẹni tí ò bá sì kí ó débi kọ́ lọ sí Saudi a máa ṣiṣẹ́ télọ̀ tí wọ́n tó ń ṣe nílé wa ṣùgbọ́n èmi ń ṣe télọ̀ yẹn mò ń kọ́ yẹn mo dẹ̀ tó ń darapọ̀ mọ́ bàbá Oyè Adéjọbí ní 1963 láti máa kọ́ eré ṣíṣe mo sì ṣe twenty five years lọ́dọ̀ wọn kí n tó dá dúró. ẹ ṣeun bàbá wa láti ìgbà tí ẹ ti wá darapọ̀ mọ́ iṣẹ́ eré ìtàgé kí ni àwọn ìpèníjà tí ẹ ti dojú kọ ní industry àbí àwọn kí ni àwọn challenges tí ẹ ti face ní industry. ẹ bóyá kẹ́ ẹ sọ fún mi pé ìgbà tá à ń kọ́ṣẹ́ yẹn lọ́wọ́ kí ni nǹkan tí ojú wa rí nígbà yẹn ojú rí pípọ̀ torí pé aráyé ọmọ iṣẹ́ eré ṣiṣẹ́ ọmọ oníranù ni wọ́n rò pé ń ṣe wọn ò mọ̀ wípé iṣẹ́ tí wọ́n ti ń lọ rè kọ́ níléèwé gíga ní iṣẹ́ táwa ń ṣe wọn à mọ̀ rárá iṣẹ́ ni wọ́n ṣẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ èmi ni pòfẹ́sọ̀ ni dókítọ̀ ni lọ́ọ̀yà ni àwọn ọmọ wa tí wọ́n ń ṣeré báyìí fúnra wọn ni wọ́n mú un lọ bẹ̀ ṣùgbọ́n nígbà yẹn ọmọ tó bá yà sí ti èrè oníranù ni wọ́n máa ṣe wàhálà pọ̀ bá a bá gbé obìnrin pé ká fi ṣeré bàbá rẹ̀ wà gbà lọ ká má sọ de ìranù so àmì múra tán gbà mí láti bẹ̀rẹ̀ ẹsẹ̀ eré wọn wá kó àwọn ọmọ tá à ń lò wọn á lé wọn lẹ́yìn wa a sì lè jọ mí àpàtà eré yípo adéjọbí lálẹ́ òní adéjọbí lálẹ́ òní nígbà tílẹ̀ bá ṣú tójú bá rọ̀ àṣírí mọ́nà ebi máa pa mọ́júmọ́ lọ́dọ̀ yẹn ni àtúgbéra ó tó dìlú mi nítorí à ń sọ pé à ń sọ pé a fẹ́ ṣeré fúnjọ́ méjì bí kan lọ́kàn ni a máa ń ṣeré bójú bá sì ti disturb wa àṣírí mọ́nà ó tó dìbò míì ká tó máa lọ irú rẹ̀ ní ìsìn onífẹ̀ẹ́ ṣeré báyìí tọba ṣe gbà yẹn ni mo ní jẹ òṣèré bàbá rẹ lè mọ jẹ òṣèré ọkọ rẹ lè mọ jẹ òṣèré ní ìṣe ẹkọ fúnra wọn ni wọn mú wọn wá. ẹ ṣeun dáàdì wa ẹ dáàdì wa kí ni nǹkan tó wá jẹ́ enjoyment yẹn látìgbà tí ti darapọ̀ mọ́ iṣẹ́ tí ẹ̀ ń ṣe. ẹ pè é nígbà tí mo ti gbà láti máa ṣiṣẹ́ eré kí ni ìgbádùn tí mo rí ń bẹ̀. ah, alihamudulilayi mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí pé gbogbo àwa tá à ń ṣeré nígbà yẹn a mọ̀ pé bí ó ṣe rí rè pé àwọn èèyàn kan ó tiẹ̀ máa jà fún èmi mo fẹ́ ṣeré èmi mo fẹ́ àmọ́ rárá ṣùgbọ́n láti ìgbà tá a ti wá darapọ̀ àwọn èèyàn ibo la dé tí wọn ní fún wa ní iyì wa bá a dé báńkì wọn gbà pé bàbá wa ń dèdè bá a dé skul ńlá wọ́n gbà pé bàbá wa ń dé gbogbo tá a bá sì fẹ́ ni wọ́n máa ṣe nítorí ìfẹ́ tí wọ́n ti ní sí iṣẹ́ tá à ń ṣe à ń lọ London gan adé airport wọ́n pọ́n adé nípàdé eh, onítíátà ọdún tí mò ń lọ sí maka gbogbo àwọn èrò pélẹ̀ ní airport báyìí àwọn tó ń ṣiṣẹ́ ní airport wọ́n wá dá èmi nìkan yọ wọ́n mú mi lọ sí lálejò nígbà tí àsìkò tó láti wọ bàálù gbogbo njẹ́ fi ṣe alálejò mo lọ rí pa àwọn alálàájì tó tẹ̀lé mi mo ní ká máa mú kóòkì pàǹtà kankan ká máa sọ ọ́ lẹ̀ lọ títí táì dé ètè bàálù ara ìdùnnú gan nìyẹn gbogbo èèyàn fẹ́ jáde lọ ra nǹkan wọn ní fún aláàyè wọn ní bàbá wa ní ẹ̀yìn ẹ̀ jáde ń tì hmm. ẹ lọ rí ra tẹ́ra so mo wá níyì lójú àwọn èèyàn tá a jọ lọ pé ṣé kí ni eré tí ń ṣe náà ni wọ́n ń pa ilé tó báyìí ọ̀gá mo fẹ́ lọ gba abẹ́rẹ́ mọ́kà àmọ́ tó síbi tó jìnnà ẹ ti gbọ́n lábẹ́rẹ́ ní ẹ lọ́ọ̀rẹ́ mú bàbá yẹn wá kọ́kọ́ gba tiẹ̀ kọ́ ìjókòó wọn wá ń bínú pé ìyẹn àti á lọ gba abẹ́rẹ́ náà tá a fi gún un lẹ́lẹ́kejì ẹ̀ẹ̀kan ni mo gba méjèèjì papọ̀ ìyẹn náà tó adúpẹ́ lọ́dọọdọ̀ adúpẹ́ lọ́dọọdọ̀. dáàdì wa hmm. kí wàá ní àmọ̀ràn tí ẹ ní fún àwọn tí wọ́n wà nídìí iṣẹ́ yìí àti àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa darapọ̀ mọ́ wa nídìí iṣẹ́ yìí. ẹ àmọ̀ràn tí mo ní fún wa kò pọ̀ ó sì ṣe díẹ̀ náà àmọ̀ràn kìnrin ni wípé àwa táwọn tá à ń ṣe lọ́wọ́ báyìí ká gbìyànjú ká fi òdodo ṣe tá a bá fẹ́ ronú ká ronú eré táwọn èèyàn wò tí wọn ò ní gbàgbé eré pọ̀ nítòótọ́ ṣùgbọ́n eré tí ẹ ronú tára yóò wò tí wọn ò ní gbàgbé a ti ṣe tí olúwa nílẹ̀ ní ìṣe ó ti ju thirty years lọ wọn àgbàgbé ẹ̀ la, irú àwọn eré báwọn wọn gba wọn mọ̀ràn kì í ṣe ká wá máa bọ́ wò ó ká máa yọ yàn lẹ̀ ká máa yọ fúrọ́ lẹ̀ bí wọn bá ti wo lẹ́ẹ̀kan máa pàtí síbi kan pé ẹ yọ kó ń bẹ̀ lóòótọ́ ó lè máa tà láwọn eré àlùfànṣá wọ̀nyẹn tọrọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nǹkan bí àlùfànṣá ní láìkí láti máa wò ó lè ta o lónìí kó mọ́ wá ṣùgbọ́n wọn ò ní gbé ìgbàgbé rẹ̀ eré tí wọn ò ní lè gbàgbé mo gba àwọn mọ̀ràn wọn máa ń ronú wọn tó ṣe àwọn tí ń bọ̀ ìmọ̀ràn mi sí ẹ ni pé wọn ì tí ì bọ̀ síbẹ̀ wọn gbà pé kì í ṣowó lọ bẹ̀rẹ̀ o wàá kọ́ ṣiṣẹ́ kó lè lóko tó lóko owó adébá ọbẹ̀ tí mo fẹ́ sọ nìyẹn. ẹ ẹ ṣe gan dáàdì wa iléeṣẹ́ nubian motion picture wọ́n ní kí a gba account number yín kí a lè fún yín ní ẹ̀bùn kékeré kan láti fi ṣe òpin ọ̀sẹ̀. account number mi kò ṣòro rárá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wọ́n ń béèrè tí wọ́n sì ń sẹ́ǹdì owó síbẹ̀ àáfọ̀ ẹ̀yìn náà. Ah, ẹ̀kọ́ Sterling Bank. Oh, Sterling Bank. Adépọ̀jù Kàrímù zero zero forty three forty one thirty eight forty eight. ẹ̀yin lẹ ṣe òṣèré ni mí òṣèré lẹ́tọ̀ ẹ máa wo eré wa lórí Nubian motion picture.